الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح الفاني إليه علي وانتياتك في وجه الكذب من صفات المنافقين التي حذر منها الرسول صلى الله عليه وسلم irọ́ pípa nínú ìròyìn àwọn mọ̀nàfíkì lọ́wọ́ o sí nínú ìròyìn mọ̀mìnì o dákun wọ́n máa yá mi tí wọ́n ti mọ̀ pé òkúrọ́ ni o dákun jáwọ́ ń bẹ̀ o irọ́ ọ̀dà kí wọ́n máa fi ròyìn mọ̀mìnì o àwọn mọ̀nàfíkì ni wọ́n nírọ́ torí ẹ̀ là nàbíwá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe kìlọ̀ fún wa ń parẹ́ wàkánà min abghadil akhlaqi ilayhi sallallahu alaihi wa sallam kọ́dà nínú tí ànábì bínú sí jù ní wa tá a mọ̀ irú wa báyẹn má jẹ́ ànábì ọmọ nǹkan yẹn o nǹkan ọmọ yẹn ló kù nínú tó bí ànábì níjú sallallahu alaihi wa sallam. وأخبر عنه أنه يجر صاحبه إلى المعاصي التي تورده النار قد إن النبي توفى صلى الله عليه وسلم النبي ني طبعا قدرا يقوم بأسه torí fọ́múlà tí ò lé ní gbogbo ẹni tí ó ṣe ń tí ò dáa ntí ó gbin yóò kí láyà tí òfin ní kí à ní pé bàbá ń bẹ àwù láì ní a bá ka wa má bẹ á ti kí ni á ti yí àwù báyìí irọ́ máa kíyàn láyà kéèyàn máa sẹ́lọ̀n ni ọmọ ìwò àpò kí máa ṣe ń tí ọ̀dà tọ́ lẹ́yìn bá ti ń fẹ̀fẹ̀ kò síbi tí wọ́ọ̀yàn lọ àfi náà o lọ́nkọ́ sọ wa ń bẹ o. وأنه إن استمر على عاد على عادة الكذب فإنه يكتب عند الله كذابا إيه هو قرأ فاني جاب النبي تي bí èèyàn bá jáwọ́ kò nù rọ́ yọ padà bọ́rọ̀ rẹ̀ débi tí wọ́n rí kọ́ọ̀dù rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé lamẹ́yìn ọmọ lamẹ́yìn nílé báyìí nílùú báyìí kàzáà òkúrò èèyàn. ìyẹn ló ń bá wa rẹkọọdù sọ́dọ̀ rẹ̀ kó kúrọ ni ọlọmọdé tẹyìn ògbúrò àmọ́ bẹyìn ọba jáwọ́ ń bi ọ ànábì ní ànábì sọlọ sọlọ ànábì ní tí ó padà jẹ rìsọọtì rẹ̀ níwọ. ثم أخبر بعقوبة الذي ينشر الكذب بين الناس ara ń أنه بابو توي báàbù tọ́rí àǹkà lọ́wọ́ yìí ní ọ̀nà tí ìyà tí olúwo fi jẹ ẹni tí ń fan irọ́ kí láàrin àwọn èèyàn ń fan lórí WhatsApp ń lórí Facebook gbogbo ọ̀nà téèyàn bá fi ń fan irọ́ kí níta kanu hadithi wọn ẹni tí wọn máa fi rin bọ̀ ní imú tí wọn máa jáde níkẹni nípa kọ rẹ ṣe é gbàgbé irú ìyà ìwọ má parọ́ má wàá máa fọn irọ́ kí kọ́dà bí wọ́n kọ́ pa á nítorí ọba ti rí i pé fake news lélẹ́yìí wọ́n kàn bí bẹ́ẹ̀ nìkan ló kọjá ni wọ́n kàn fẹ́ wí tí ò ni ìwọ má bá wọn ṣí ààrẹ o sórí ẹnu kò ń ṣí ààrẹ lásán o ẹlẹ́sẹ̀ nìwọ náà o àkọ́bá dá abọ́mọ orílẹ̀-èdè nàìjíríà bá lè gbọ́ ọ̀rọ̀ ànábìyí o nígbà bá táwọn èèyàn bá irọ́ dé àti ní máa ṣí àìrọ́ wọn ó sì gbé orí olórí wọn lẹ̀ mọ́ràn ọlọ́run wọn lẹ̀ mẹ́sẹ̀ lẹ́sẹ̀ kò sí ní tí kọ̀ǹpútà ò lè gbé tí wọn ò lè dáwò nísìnyí ọjà ètò láyé artificial intelligence ẹni tí ó sọ̀rọ̀ òun lòun lọ sọ eléyìí náà la fi pàkíyèsí gbogbo ń ti ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì kéèyàn bìlíìfù ẹlòmíín mà tá mo wò báyìí à mo rí báyìí ní eh, wọn bá fẹ́ wé láwàní fún ọ̀gá kò kí ayé lónìí kọ̀mpútà ọba wọn wé wọn lóun ló ti wé láwàní ó ti di mùsùlùmí yìí ní wọn bá sì fẹ́ gbé kọ́ọ̀tì àbí àgbélẹ̀kú lé ìmọ̀ọ́mọ́ àgbà nìkan lọ́wọ́ owó tí òǹpóun náà ló gbé pẹ́ẹ́rì à ìmọ̀ọ́mù náà ni tó ń gbé kírọ́ọ̀sì kì í gbogbo ẹ̀ ló yọrọ̀ fún wọn lónìí o ọyọ máa sọ̀rọ̀ báyìí ọ máa rò pé òun náà ní sọ ohun rẹ̀ náà ni ó sì máa jáde artificial intelligence ni wọ́n ń pè kóńgálùkọ ṣọ́ra pẹ̀lú tí a bá máa ṣe à ìta tún wá fi kún ni pé ìwọ náà má máa sáré bìlíìfù tí wọ́n bá ṣe àmọ́ ayé ti le débẹ̀ ti gbẹgbẹ débẹ̀ ìran ọmọ ànábì ádámà ti gbókun débẹ̀ ọlọ́nkọ́ta nù wa o alifawa èdè àwọn àǹfààní tá a rí mú ni. alákọ̀ọ́kọ́ ń bẹ́ at-tarhibu min al-kadhibi wa annahu min khisal al-munafiqin. ẹ ànábi kí wàá ń lọ ọdẹrù bàwá o pé kásákò ń fi irọ́ o nítorí pé irọ́ yìí ṣe ìròyìn mọ́mìnì ìròyìn àwọn tání ìròyìn mọ̀nàfíkì ni. annahu yajurru ila al-fujur irọ́ máa wọ̀ lọ bí ipò kì í àyà yẹn ọmọ wa kì í ní bẹ̀rù ẹ̀ṣẹ̀ máa ńgbà ọba ti pè kí à ń tó ń wò wù bẹ́ẹ̀ ni wọ́n bá ká wa mọ́fẹ̀ ká pé íńtáǹtì kọ́ íńtáǹtì ni ìmọ̀ àjáyà yẹn ò lè ọmọ wa di ẹlẹ́sẹ̀. annahu min asbab dukhul an-nar yajibu al-hadaru minhu inú tí máa mú yàn wọná ìrọ̀ o èèyàn sọ̀ra o. shiddatu azabi man yanshuru al bayna an-nas ẹ̀wá rí bí ìyá ẹni tí ń ṣí àárọ̀ ń farọ kì í fake news ń fa kì í gbogbo ayé gbogbo òlu ìyá jẹ náà pọ̀ o ìyẹn bá ti kà nù hadith tó ṣáájú abẹ́lẹ́ subhanahu wa ta'ala ọlọ́run kọ́ yà wá yà yà ìwà mànáfìkì ara àwa mànáfìkì ọ̀nìrọ̀ o dákun ọmọ yà ni mùsùlùmí kódà kí wọ́n máa fi rọ́rùn yẹn o wọn bọrọ yàn débi pé aa ah, ah, ah, ṣé àwọn alájì ni wọn wí aa ẹ má ti pẹ gbọ́ o táwọn alájà lọsọrọ ń fún yín aa ẹ sádàkẹ o ìyẹn ni pé kò lè rí bẹ́ẹ̀ nípa ipá wọn ni wọn wí ní bá mọ yàn débẹ̀ o kò fura o ọ̀rọ̀ rẹ̀ ti súnmọ́ pé ọfẹ débi tí wọn ti rìkọọdù rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run pé lamẹyìn ọmọ lamẹyìn kò rọyìn lọ sọ wa mẹ sọlẹ lọhùn mọ wọsẹlẹ. وبارك على نبينا محمد وآله وصحبه وعليكم السلام وإياك نعم نعم نعم صفاء بن زينب نهتايا تبسا بوجو نعم نعم ọ wà lórí irun ọ wà rántí pé òun sẹ ó ti sẹ ẹ ṣé kọ́ máa tọrọ àforíjìn lórí irun náà ni àbí kọ́ sọ dẹ̀yìn irun àyè dìlé ìtọrọ àforíjìn ẹ kọ́ máa tọrọ láti orí irun náà àmọ́ bo ni ó ti tọrọ ẹ irun là ń pè ó irun ní oníbàtí tí o bẹ́ẹ̀ bá wà lórí ìforíkanlẹ̀ ànábìlárí àdúrà yìí nínú àdúrà ni ọlọ́run dákun forí jèlé o ọ̀rọ̀ bóyé bẹ́ẹ̀ bá wà lórí ìforí kalẹ̀ kọ́ máa tọrọ àforíjì astaghfirullah astaghfirullah astaghfirullah torí bá a ti máa ké fúnra wa má sọ yorùbá rọ bá ń kírun ọ̀ràn yẹn ó lè bà ń jẹ́ o àìsọ èdè míì lórí ọ̀ àfẹ́yẹ́dẹ́ tọ́lọ̀ ń fi sọ àlùkùránì èèyàn bọ́ sí yọ máa wí yọ máa wí ju astagfirullah astagfirullah ọlọ́run ti gbọ́ ọlọ́run ṣàforíjì fún gbogbo wa. táwa mọ̀ pé ara ń tí ọlọ́run àtàmẹ́bí rẹ̀ sọ̀rọ̀ sọ fún wa náà ni pé astagfirullah yẹn nu lásán ọ̀ràn àforíjì ẹ̀ṣẹ̀ o. mo rò bóyé inú tí àwọn èèyàn fi ń tanra wọn nílẹ̀ Yorùbá yìí kéèyàn ó kóun fẹ́ ṣe tọrọ àforíjìn ọmọ ìjó àti gàgàfẹ́rò láàyè àti. bí ọmọ bá ṣe ìwọ náà nítorí pé ń lọ ọlọ́run bọ́mọ bá ṣe ọ wọn á wí fọmọ yìí pé lọ́ọ̀bẹ dájú wọn bínú o ọmọ adéwájú ẹ̀ ọba kìjọ mọ́lẹ̀ wọn adéwájú ẹ̀ máa bínú àdé ẹ̀ máa bínú ọ̀ọ́ fọmọ létí sí ni àbọ̀ fèrè òtún forí mi torí bàbá máa sọ báyìí ó lè má yí àwọn èèyàn o aláya àlẹ́ nìkan kan ná àmọ́ àná àwọn èèyàn ń ṣe wá èèyàn máa sọ ráṣàbù láì tó máa jó ẹ̀ ṣe èyí ń fún mi ẹni ó síríọ̀sì pé ọmọ tó ń ṣe kò tún mẹ́ o dákun tí o bá gbogbo wa sọ lẹ́nu ó yé wa o nítorí mo fẹ́ fà yọ mẹ́rin ni pé astagfuru láyé ẹnu lásán tí ò sí péyàn ṣó remorse ah ni mo dẹ́rù nǹkan báyìí wò ńdọ́lọ̀ nídìí lára rẹ nu tó fi jẹ́ pé ní májẹ̀mú tútù bá mẹ́ta ni kí làkọ́kọ́ wọn ni anadamu ala ma kọ́lọ́hún orí sincerity kórì sincerity lára ẹ̀ pé a ń tọ́ ọ̀rán tí kò ṣeun inú rẹ̀ ti ń bàjẹ́ òun kábàámọ̀ káà èmi náà mo wá ṣe nǹkan báyìí kọ̀ǹdíṣàn alákọ̀ọ́kọ́ yìí wọ̀lá azumu ala adami out kọ̀ wá ní determination pé a ọlọ́run ọba forí eléyìí dùn nǹkan dáwọ́ ẹ̀wò mà nǹkan ṣe kí ni nǹkan dáwọ́ ẹ̀wò mà bàbá ti yàn ọ̀wá túbà ìyẹn ọgbọ́dọ̀ túbà torí mo máa ń sọ fáwọn èèyàn ẹnìkan ṣe àìdá ẹ̀ wá ń lọ bá bẹ̀bẹ̀ òun ò sì bẹ̀bẹ̀ àwọn kan ló ń sọ ọmọ náà ẹ mọ̀jà máa ṣàbòsí o ẹ yá sí ẹ̀fọn ẹ̀fọn òun ní sakọ́ọ̀kì yìí <laughs> ọlọ́run tó dá wa gan-an ẹ̀ ẹ̀ forí jiyàn bí wọn bá túbà àdéhùn ọlọ́run ni pé ẹni ọba túbá lòun ó ṣe kí ni òun ó forí jìn ọgbọ́dọ̀ túbá òun ẹlẹ́kẹta ọbànújẹ́ tá ah, ìdí mo ṣe tó fi kọjá yìí kọjá o a ah, òní débẹ̀ máa o ọ wà ṣe kí ni ọlọ́run dákun forí jìn ọgbọ́dọ̀ wí ọgbọ́dọ̀ wí àmọ́ wíwí nìkan ò ṣe kí ni kò tó àwọn májèmú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni tawbatan nasuha bálùkọ́lá ní ti yí ti túbà tí ọ wọlé lọ́dọ̀ ọlọ́run èsè túbà táwọn àgbàlagbà máa ń pè ní túbà gbọ́nọ́gbọ́n èyí wọn ò débi kan e, o ẹ̀rí májẹ̀mú kẹrin ó lè tán kún ó lè má gbọ́ àlẹ́ bíi tẹ̀lé ní àmúlé kún òun ni pé tọ́ba pé ń tọ́ ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ tọ́ ọ̀sẹ̀ yìí tọ́ba ṣe pé ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kan lọ gbà asàfúrò láyé ọ̀ràn o àbí kọ́ dákínní àbí kọ́ dẹ́tọ̀ rẹ̀ padà o. mo rò pé má jẹ́ mo mẹ́rẹ̀ẹ̀rin nù o lè jẹ́ mẹ́ta bí ìwọ ọba ti jẹ́ pẹ́kẹ́ ọlẹ́tọ̀ọ́ ń bẹ lọ́wọ́ rẹ mẹ́ta àwọn náà ti tó. àmọ́ bó bá ṣe pé lápèjúwe ntọ́ ń tọrọ àforíjì ń bẹ yìí pé ọjà da ìwà àtẹnìkan pọ̀ lọ́rọ̀ owó o sì mọ̀ pé owó rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ o sì parọ́ o sì jiyàn gbé lára o àti gbowó yín tán o ti gbowó yín tán o <laughs> sì mọ̀ àbọ̀ padà mọ̀ bóyá ń gbà tó ń wí ọ̀ mọ̀ àmọ́ padà mọ̀ pé ah ah ó kú two hundred thousand wọn ní ọwọ́ mi sì ń kí fún ọ o ọ wà tó bí mo ti wí o ọ bà mí jẹ já n ah, sì ń ṣépè ńjọ ń pé mo lówó lọ́wọ́ mi má ah ah ìyẹn náà mo ṣe báyìí ọlọ́run gbọ́dọ̀ rí yẹn lára ẹ̀. a láyé ìlú ní ìṣerú ẹ̀ má ń wá àwọn ọmọ tí ọmọ bá ń kọ́ kalẹ̀ nínú ọmọ kọ́ kalẹ̀ ọlọ́run gbọ́dọ̀ determination a ọlọ́dà forí di ọ wà á pè pé ẹ send account number yín àti lóde bó tilẹ̀ mi rí o ṣe mẹ́ta send account number náà ní màá ṣàlàyé fún yín ẹ gbogbo ìbínú tóun náà bí òun gbà two hundred thousand bá hit account òun náà padà sí ọ pé mo mọ̀ rówó kan àní bẹ́ẹ̀ ni owó yín jó ní ìnà mo tẹ̀sẹ̀ rántí ìgbà òun ni àforíjì tó wáyé o bí bẹ́ẹ̀ kọ́ yọ gbà nǹkan rẹ̀ láti kìyàmọ́ o torí ẹja gbọ́ àgbọ́yé ní ń jẹ́ mọ́tòrò àforíjì dáadáa o ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọlọ́run ò ní dákì òun ò ní gbọ́ foríjì o àbíkọ́ dákìní ẹ̀tọ́ rẹ̀ padà fún un òrí èyí ń bẹ láàrin wa àtọ lọhùn torí gbogbo ẹni ọba ṣẹ lọhùn ẹsẹ méjì lọdá ọsẹ lọhùn ọsẹ yàn ẹni ó gbowó rẹ ọsẹ Ọlọ́run tó ní ọmọ jẹ owó rẹ ó ṣe kí ni ọsẹ torí steps mẹ́tẹ̀ẹ̀ta àtàkọ́kọ́ ń ó clear àárín wa àti Ọlọ́run Ọlọ́run náà lọ́wọ́ láti kọ lọ clear èyí ẹ̀tọ́ ẹlẹtọ tí ń bẹ ní àhà torí kí ni ọmọ tanra rẹ ọ̀gbẹ́ni tí ń fowó haramu kọ́ mọ́sálásí tí ń fowó haramu ráyàn mọ́ta ọ̀wọ́lé o ọ̀wọ́lé o ọ̀wọ́lé o aláhi làwìn èmi ọ̀lẹ́ni kankan lọ́kàn fún tí ń sọ yìí o àmọ́ àmọ́ pé ń ti ń ṣẹlẹ̀ láwùjọ ni o àánú àwọn èèyàn ti gbọdọ̀ sí wa àwa náà gbọdọ̀ ṣàánú ara wa kọ́lọ́wọ́n má bi àwa náà pé ṣé wọn náà wí fún wa torí náà kò sì jẹ́ wọn. وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياه